الذي أحل لعباده التحصيل على الأموال التي تقوم بها مصالح دينهم ودنياهم وجعل لتحصيلها وتصريفها طرقا شرعها لهم وبينها وهداهم إليها أشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب العالمين ومولاهم واشهد ان محمدا عبده ورسوله اكرم الخلق وازكاهم صلى الله عليه وعلى اله واصحابه ومن اهتدى بهداهم وسلم تسليما اما بعد عباد الله اتقوا الله تعالى واعلموا أن هذه الأموال التي بأيديكم جعلها الله لكم فتنة فتنة في تحصيلها وفتنة في تمويلها وفتنة في إنفاقها قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه ومن يوق شح نفسه فأولئك هم المفلحون عباد الله رغم كون المال فتنة وقد أباها الله تعالى اكتسابه ورتب الجزاء الأوفر لمن اتخذه وسيلة إلى الطاعات والقربات قال الله تعالى أحل الله البيع وحرم الربا وذم من جمعه ليكون وسيلة لتيسير سبل المعصية والطغيان قال الله تعالى الذي جمع مالا وعدده وقال سبحانه وتعالى درني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وقال سبحانه وتسامى ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد عظيم عتل بعد ذلك سنين أن كان ذا مال وبنين وقال سبحانه وتعالى إن الإنسان ليطغى الرعاء استغنى عباد الله لكي لا يكون المال وبالا على صاحبه جعل الله سبحانه وتعالى لتحصيله طرقا معينة مبنية على العدل بين الناس واستقامة معاملتهم بحيث يقصبه الإنسان من وجه طيب ليس فيه ظلم ولا عدوان قال الله تعالى ولا تأكلوا أموالكم بينكم بالباطل عباد الله انقسم الناس في طرق التحصيل على المال إلى قسمين الأول قسم اتقى الله وأجمل في الطلب واكتسبها واكتسب المال من طريق الحلال فكانت بركة عليه إذا أنفق ومقبولة منه إذا تصدق وأجرا له إذا خلفها إذا خلفها لورثته فهو غانم منها دنيا وأخرى والقسم الثاني عباد الله من لم يتك الله ولم يجمل في الطلب فصار يكتسب المال من أي طريق أتيء له من حلال أو حرام من عدل أو ظلم لا يبالي بما اكتسب فالحلال عنده ما حل بيدي فهذا المال الذي اكتسبه من طريق محرم إن أنفقه لم يبارك فيه وإن تصدق به لم يقبل منه وإن خلفه بعده كان سادا له إلى النار لغيره ظلمه وعليه إثمه وغرمه لغيره جنمه وعليه إثمه وجرمه فهذه فتنة المال في تحصيله عباد الله أما فتنة المال في تمويله فمن الناس من كان المال أكبر همه وشغل قلبي ليس في قلبه ولا نصب عينيه إلا المال إن قام فهو يفكر فيه وإن قعد فهو يفكر فيه وإن نام كانت أحلامه المال فالمال ملء قلبه وبصر عينه وسمع عذنه وشغل فكره يقظة ومنامه حتى عبادته لم تسلم من التفكر في المال فهو يفكر في ماله في صلاته وفي قراءته وفي ذكره ناسيا بأنه لم يأتي لن يأتيه من الرزق إلا ما كتب له ولن يموت نفس حتى تستكمل رزقها عباد الله ومن الناس من عرف للمال حقا ونزله منزله فلم يكن أكبر همه ولا مبلغ علمه إنما جعله في يده لا في قلبه فلا يشغله عن ذكر الله ولا عن الصلاة ولا عن القيام بشرائع الدين ولا فروضه بل جعله وسيلة يتوسل بها إلى فعل الخيرات والطاعات والنفع ذوي القربى وذوي الحاجات فهذا هو صاحب العيش الرغد المحصل لما كتب له في الرزق من غير تعب في قلبه ولا نكد قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون عباد الله اتقوا ربكم واعلموا أنكم إليه ترجعون أدقني أدولون أتوفي أقفون الله وباني أكسي الله وبالاتي أدقفون ọ̀nà ni ọba tí fún àwa ẹrúsìn rẹ̀ ká gbìyànjú lọ́nà tá fi máa rí ìjẹ ẹ̀mú iná ìlò wa nírọ̀rùn ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa pàápàá jùlọ àwọn tá a fi lè máa gbọ́ bùkátà ojúṣe ìṣẹ̀mí wa àti àwọn nǹkan tá a fi máa gbọ́ bùkátà ojúṣe ẹ̀sìn wa nínú àrísìkí ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa ká gbìyànjú ká má sọ̀lẹ̀ o ọlọ́run ọba yìí náà ta dúpẹ́ fún òun náà ló tún la ìlànà kalẹ̀ pé ìgbìyànjú tá a ní ká ẹ ṣe yìí láti lè rí àrísìkí kójọ ó nílànà o ó sì ní ojúpò tọ́lọ́run fẹ́ ká tọ̀ ká má wàá tọ ojúpò tọ́lọ́run ọba òyọnú sí láti fi kó ọrọ̀ jọ ọpẹ́ ni fún ọlọ́run ọba tó gbà wá láàyè tó ṣe onírọ̀rùn fún wa tó bá dá wa wípé gbogbo àsìkò gbésí ayé wa òun nìkan ni ká máa fi sìn ká máa fi wá jíjẹ múmu kí la fẹ́ ṣe jọmọ́ ń gba kásùn bá oníkálukú tún jáde àwa jíjẹ múmu wa lọ gbàtó tún dá àsìkò júmọ̀ ń sìn àti wọn mọ́tálásí bàbá tún kí jímọ̀ tán oníkàlùkù tún gba ìdí ìjẹ̀mú rẹ̀ lọ ọlọ́mọṣẹ́ bá fa àlùbáríkà sí nínú àánú ọlọ́run lérí èmi àti ẹ òun náà ni pé ọlọ́run fẹ́ ká gbìyànjú ká ṣiṣẹ́ ká má ṣọ̀lẹ ká wá jíjẹ múmu lọ́nà ìtọ́ lílé táàfin máa gbọ́ bùkátà ìṣẹ̀mí ayé wa táàfin ní tọrọ jẹ èyí táàfin máa gbọ́ bùkátà ìṣẹ̀mí ẹ̀sìn wa táàfin ní dààmú ọpẹ́ ni fún ọlọ́run tó ṣe léyìí lẹ́tọ̀ fún wa o mo jẹ́rìí níjọ́rìí tó dódó bí kò sẹ́ni tíjọ sí tọ́ sí àfi ọlọ́run ọba Allah mo sì jẹ́rìí bákan náà wípé ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní ṣe ẹrúsìn rẹ̀ ni o ọlọ́run ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn aráalé rẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yà rúsàn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba ó dọ̀wọ́ o bá a ṣe ma ń wí ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ báyìí ó dọ̀wọ́ wa ẹ bẹ̀rù ọlọ́run ní kọ̀rọ̀ àti ní gbangba lọ wípé pè ní wa èyí tí ọba tó jogún fún wa èyí tó ṣe wípé iṣẹ́ tá a ṣe ní kó wàhálà wa ọlọ́run ní kó já sọ́rọ̀ ìgbìyànjú wa ìsapá wa ọlọ́run ọba ní kó já sọ́rọ̀ ọ̀run fún wa kó já sí arísìkí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o kì í ṣe gbogbo ẹni tó ṣe wàhálà ní ṣe fi já sówó kì í ṣe gbogbo ẹni tó dààmú ní fi já sọ́rọ̀ ẹlòmíì ṣe wàhálà níbi téèyàn máa ń ṣe wàhálà dé láyé kò sì torí ẹ̀já sí nǹkan kan fún ìwọ ṣe wàhálà díẹ̀ ọlọ́run ni ó já sówó ó já sọlá ó já sí búbú àṣírí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀díká lọ mọ̀ wípé owó tí ẹlòmíì tí ò ní gbójú òkè kó tó kan wọ́n bá pò bẹ́ẹ̀ bá dá ọkọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹlòmíì yóò dákú five thousand naira bó ṣe pọ̀ tó bó ṣe kéré tóun bẹ́ẹ̀ yẹn bá dá ọkọ rẹ̀ lọ́dọ̀ ẹlòmíì ẹlòmíì ọmọ tálẹ̀ mú pé níbo la fẹ́ rí

ìgbìyànjú ẹni yẹ kọ́ wàhálà rẹ̀ kọ́ owó ọlọ́run subhanahu wa ta'ala òun ló ní kí arísìkì kó sòdò sí lọ́wọ́ bẹ́ẹ̀ ẹwà wá lọ mọ̀ wípé arísìkì yìí àbí owó tó ń bẹ lọ́wọ́ wa ọlọ́run ọba ló ní o owó tí ń bẹ lọ́wọ́ ọ̀nà tá a gbà mọ kójọ tá a fi mọ rí fìtínà wà nbẹ ọ̀nà tí a ó gbà mọ lò ó láti lè tún fi pe náà owó fìtínà wà nbẹ bá a bá wá rí tá a ná tó ṣẹ́kù tá a bá tún fẹ́ mọ ná sójú ọ̀nà ọlọ́ọ̀ni àbí fún àǹfààní tara wa ni fìtínà náà tún wà nbẹ gbogbo ohun owó bá wá pátá ọlọ́run ọba fi ṣàdánwò fún gbogbo ẹni tó bá ní lọ́wọ́ ni o fìtínà ni kíkójọ rẹ̀ tá a bá tún rí kójọ èèyàn tún fẹ́ fi pe na èèyàn tún fẹ́ fi dá nǹkan míì lẹ̀ fìtínà náà wà bẹ́ẹ̀ bá a bá tún wá ní tó tó tó ṣẹ́kù bá a tún ṣe ná fìtínà náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdí nìyí tí ọlọ́run ọba ọba tó dẹ́ wa ọlọ́run ọba òsàìmọ́ pàkíyèsí wa ní alukur'an alkarim ọlọ́run ní dájúdájú àwọn dúkìá yín àwọn ọmọ yín àwọn owó yín fìtínà ni wọ́n jẹ́ o ọlọ́run ọba yìí tó dá yín tó sì ṣe àwọn nǹkan wọ̀nyí fún yín ọ̀dọ̀ ọlọ́run ní kẹ́ ẹ wá ẹ̀san èyí tó tóbi kẹ́ ẹ wá sí ọ̀dọ̀ ọlọ́run ẹ wá ẹ̀san lọ́sọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ní ẹ páyà ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe lágbára tó àbẹ́ẹ̀ bá ṣe lágbára ma ẹ máa gbọ́ sọ́lọ́run lẹ́nu ẹ sì máa tẹ̀lé òjíṣẹ́ ẹ máa ná nínú tọ́lọ́run ọba fún yín eléyìí ló lóore fún yín o gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá kó yọ níbi ojú ẹ̀mí ẹ̀ ọlọ́run nírú ẹni fẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ òun tó jèrè tó là kò sí ẹ̀mí tí ò lójú kòkòrò kò sí ẹ̀mí tí ò ní parahàn kò sí ẹ̀mí tí ò láhùn èèyàn mọ́lẹ̀ ni láti rí dáadáa ṣe gbogbo ẹnikẹ́ni tọ́lọ́n bá ṣàánú níbi ahun ẹ̀mí gbogbo ẹnikẹ́ni tọ́lọ́n bá ṣàánú níbi parahàn ẹ̀mí ẹ̀ fa ulaika humul muflihun irú àwọn ẹni bẹ́ẹ̀ ònlẹ́ni tó làwọ̀ ònlẹ́ni tó ṣoríire ọlọ́mọṣẹ́ àti ká ṣoríire ẹ̀yẹn rúṣà ọlọ́run tó ń ti bí a ti sọ wípé owó dúkìá pé fìtínà nìyí síbẹ̀síbẹ̀ Islam ó tún ṣe lẹ́tọ̀ fún wa ká gbìyànjú láti wá owó lọ́nà halal pàápàá jùlọ àwọn owó eléyìí tí a ní láti lè lò ó sójú ọ̀nà ọlọ́run subhanahu wa ta'ala láti lè fi pa òfin ọlọ́run ọba mọ́ láti lè fi ṣe ojúṣe èyí tọ́lọ́ ń wá lọ́rùn nínú ẹbí nínú ará láwùjọ nídìí tọ́lọ́hún irú àwọn arísìkí báyìí ọlọ́run ṣe wá lójú kòkòrò ká gbìyànjú ká sapá báwa náà ṣe ní lọ́wọ́ tá a ní máa tiraka ká tó jẹ ká tó ná ká tó lò bákan náà ọlọ́run sì tún fi ẹnu àbùkù kan èyíkéyìí nínú ọ̀rọ̀ téèyàn bá kó jọ ṣùgbọ́n níyàn àti báyé jẹ́ ló fi kó ọ̀rọ̀ náà jọ àníyàn àti pa ọmọlàkejì lẹ́kún ló fi ń kún ọ̀rọ̀ náà jọ àníyàn àti fi ọwọ́ ọlá gbá ẹlòmíì lójú ló fi ń kún ọ̀rọ̀ náà jọ gbogbo ẹnikẹ́ni tó bá kún ọ̀rọ̀ jọ pẹ̀lú àníyàn àìdá báyìí ọlọ́run ọba bu ẹnu àtẹ́ lu irú òṣèṣì báyìí ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn aláìgbàgbọ́ náà alukur'an ọlọ́ni alladhi jama'a malan wa addada ọlọ́ni ẹmọ́ dàbí tí wọ́n àwọn tó ṣe wípé wọ́n ń kó owó jọ wọ́n ń kó jọ wọ́n ń kó jọ wọ́n ń kó jọ wọ́n ń kà lákàtúnkà ó ti di mílíọ̀n ó ti di bílíọ̀n ó ti di tírílíọ̀n wọ́n sà kó pamọ́ wọ́n sà kó pamọ́ ọlọ́ni ẹmọ́ tí wọ́n o. bákan náà ọlọ́ni dární rí anábì fèmí àti wọ́n lẹ̀ àwọn èèyàn kan tó ṣe pé mi ọlọ́run ni mo dá wọn wọn ò tẹ̀láṣẹ ọlọ́run wọn rí ọlọ́run fín bákan náà látara wípé mo fún wọn lówó mo sì ṣe wọn ní ọlọ́rọ̀ wọn wá rí ọlọ́run tó dá wọn wọ́n rí fín ọlọ́run ọba ọlọ́run tó sọ láì mí náà al ọlọ́run ní yóò kọjá yẹ kò ní mọ̀ wá rẹ̀ mọ́ gbogbo àwọn tí wọ́n jẹjọ jẹ́ ojú ẹgbẹ́ yóò padà máa sọ fún wa pé ṣé mò ń ṣe yìí ni bí n bá jù lọ lọ́jọ́ orí ẹ lówó tó mi ni ọlọ́run ní ọmọ ènìyàn yóò gbéraga yóò gbẹ́rù gbarí yóò ríran ríra rẹ̀ nígbà tó bá rí wípé arísìkì tòun jù tẹ̀gbẹ́ lọ ẹ̀yẹ̀rú san ọlọ́run ẹ jẹ́ kí gbogbo ọ̀rọ̀ tí ọlọ́run ṣe fún wa owó ni arísìkí ni ìbò àṣírí ni ẹ jẹ́ kó jẹ́ òbítíbitì ẹ̀ṣẹ̀ léwa wa lórí o ẹ má jẹ́ ó jẹ́ sábàbí ntẹ́yìn ó fi rí bínú ọlọ́run ọlọ́run kó má bínú sí wa o ìdí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run la ìlànà kalẹ̀ lọ́nà téèyàn gbà wá owó ọlọ́run la ìlànà kalẹ̀ ní ọ̀nà téèyàn gbà kówó jọ ọlọ́nlá ìlànà kalẹ̀ ọ̀nà téèyàn gbà náwó mẹ́tẹ̀ẹ̀ta ló nílànà nínú Islam ọ̀nà wo là á gbà ṣiṣẹ́ owó ọ̀nà wo là á gbà kówó jọ tá a bá kó jọ tán báwo la tún ṣe gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ torí tọ́lọ́ ẹ ká dì mọ́wọ́ Islam fẹ́ ká gbìyànjú ká ṣiṣẹ́ owó ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà ó ń tawaf ní kaaba wọ́n ní allahumma ruzukuni rizqan halalan wasi'an mubaraka ó ní ìrẹ̀ ọlọ́run fún mi ní owó tó bù áyà fún mi ní owó tó pọ̀ tó gbáyì tí ń lè máa ná sójú ọ̀nà ọlọ́run ẹnìkan wá ń wò ah, ẹ̀sì wẹ́ni ó sì pẹ̀rẹ̀ láàfáà ẹ̀rí ṣe ń tọrọ owó kò tọrọ nǹkan mímá owó nísà ń tọrọ nísà ń tọrọ owó nísà ń tọrọ owó àwọn àti ọ̀fọ̀ arákùnrin náà pé àfilẹ̀ ẹni tó fẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹni tí wọn náà bá fẹ́ ìwọ náà tọrọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run bó bá wù ọgbìn olè ní kó ṣe ọlọ́lọ́sì tọrọ èyí náà ń bẹ̀ àṣẹ ó sì kún mùsùlùmí lẹ́tọ̀ọ́ kó bẹ lọ́hùn kọ́lọ́hùn kó fún un lárísìkì mùsùlùmí lẹ́tọ̀ọ́ kó bẹ lọ́hùn kọ́lọ́hùn kó bò ń mùsùlùmí lẹ́tọ̀ọ́ kó bẹ lọ́hùn kọ́lọ́hùn ó gbà yàrísìkì òun ṣùgbọ́n pẹ̀lú àníyàwó ṣé pẹ̀lú àníyàn àti fọwọ́ ọlá gbá ọmọlàkejì lójú ni ṣé àníyàn àti fi ọwọ́ ọlá gbá ọmọlàkejì lójú àbí láti rẹ́ ọmọlàkejì jẹ àbí láti jẹ́ ká yọ ọmọ pé ah, àwọn olówó dé ibi àníyàn ibẹ̀ ló kù sí o ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́run ọba tó dá wa ọlọ́run ọba kì wá nílọ̀ púpọ̀ lérí ọ̀nà tá a fẹ́ fi kó owó jọ ọ̀nà tá a fi ń wá ìjẹ́ mu wa kò gbúdọ̀ sábòsí ń bẹ̀ o kò gbúdọ̀ sí èrú ń bẹ̀ kò gbúdọ̀ sí jíjẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ mọ́lẹ̀ bẹ́lẹ́tọ̀ ọ̀bá mọ̀ láyé níjọ́gbìndà kí á mọ̀ yọ ọmọ o ọdọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́wọ́n bá sọ nínú alukur'an alkarim ọlọ́wọ́n bá ní ẹ má jẹ dúkìá ara yín owó ara yín ẹ má jẹ lọ́nà àìtọ́ má jẹ owó olówó mọ́lẹ̀ lọ́nà àìtọ́ má jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ má jẹ má tiẹ̀ dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó ń bẹ lọ́wọ́ rẹ dá padà fún owó olówó tí ń bẹ lọ́wọ́ rẹ dá padà fún ẹ̀tọ́ tí ẹlòmíì ní nínú dúkìá rẹ fún ọ ń bẹ ìtọ́lọ́wọ́n bá sọ fún wa nìyí ẹ̀rú san ọlọ́run lérí ọ̀nà tá a gbà kó owó jọ àwọn ọmọnìyàn pín sí ọ̀nà méjì ìpín kan nínú ọmọnìyàn wọ́n fi bẹ̀rù ọlọ́run wọ́n fi wá owó tí wọ́n bá ń wá owó wọn á ṣe wàhálà wọn á dààmú ṣùgbọ́n bá ṣe ń dààmú tó ọ̀hún náà wọ́n tún máa sọ òfin ọlọ́run lóòótọ́ a ní bùkátà sówó ṣùgbọ́n àfẹ́ wọ náà o bàbá fẹ́ gbẹ́sẹ̀ lébi kan pé à ẹ bá karabọ́ kí ní owó gidi ọyọ ọbẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò nífẹ̀ẹ́ sí wọ́n sùn sẹ́yìn bísínẹ́sì ẹ bá karabọ́ à èyàn ò ní pẹ́ di multi-billionaire àmọ́ haram wà ń bẹ̀ o tán bá ti gbọ́ haram tó wà ń bẹ̀ wọ́n sùn sẹ́yìn àwọn kan nìyẹn nínú ẹ̀dá ọlọ́run àwọn wọ̀nyí ọ̀nà halal ni wọ́n fi ń kó ọ̀rọ̀ wọn jọ bó ti wulẹ̀ kó kéré ma ọlọ́run bá máa ń fi àlùbáríkà sírun tá a bá kójọ lọ́nà yìí bẹ́ẹ̀ yẹn bá ná díẹ̀ níbẹ̀ àlùbáríkà tó pọ̀ yóò gùn bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ yẹn bá fi ṣe ìtọrẹ àánú lójú ẹsẹ̀ ọlọ́run ó sì gbà àìmọye ìtọrẹ àánú sọ́dá kọ̀tẹ́lómi ṣe ọlọ́run ò ní mi ò nídìí ẹ̀ ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ yóò sì ṣe kódà ó lè kọ́lé fún gbogbo èèyàn ó lè rọkọ̀ fáwọn èèyàn ó lè fáwọn èèyàn ló jẹ́ ká máa jẹun ọkàn ń ṣèyùn lásán ni ọlọ́run ò ní gbà lọ́wọ́ ọ̀nà wo owó sọ́nà halal ni àbí ọ̀nà haram bákan náà tó bá sì tún jáde láyé tó fi owó ilẹ̀ fáwọn ọmọ rẹ̀ àlùbáríkà ó tún gun owó gbígbà tó wà láyé náà ni mélòó mélòó lówó tó sókè bọ́ bá ṣe lọ náà bá owó rẹ̀ náà bá lọ ni àwọn ọmọ rẹ̀ ó tòṣì lẹ́yìn ìgbà tó bá lọ tán ń lọ báyìí owó náà bá lọ ni ẹ lè rí owó àlùbáríkà kan kẹ́ni tó lówó lọ kówó náà wà lọ kò ní lọ yóò tún máa wúlò fáyé látara àwọn nǹkan tó bá gbé kalẹ̀ èèyàn rúṣọ ọlọ́run ọlọ́run kì í ṣàdédé ṣe lé ìfẹ́ rù tí ìbá ṣe pẹ́ni tó wo ìpìlẹ̀ ibi tó ti rí ọrọ̀ tó má bó se tu owó jọ tó má bó se ná owó náà tó jẹ́ ọ̀nà tó má àwọn méjì tó ń bẹ ìpín kejì ó lẹ́yìn tó ṣe pé òun gbogbo bi tí owó bá ti lè jáde náà ní karabọ̀ gbogbo òwò tọ́lọ́run ò yọnu sí gbogbo iṣẹ́ tọ́lọ̀ wọn bá bínú sí ẹ̀rọ onídìí gbogbo èèyàn ò ṣe òun ò ṣe gbogbo ọ̀nà tí èèyàn fà kówó jọ tọ́lọ̀ wọn bá lòdì sí òun lẹ́bàá nídìí ẹ̀ tẹ́bá láti sọ fún un pé èrè ń bẹ́ńbẹ́ ní tó fẹ́ mọ̀ náà gbogbo ọ̀nà tó gbà tu owó jọ ọ̀nà haram ọ̀nà àbòsí gbogbo tó bá láti bọ́ sọ́wọ́ tiẹ̀ ní halal wọn ò fẹ́ mọ̀ ṣé kan ní halal ní ṣé kan ní haram ẹ̀yẹ san ọlọ́run irú owó tá a bá kó jọ lọ́nà báyìí owó haram ni o bọ́mọnìyàn bá ń na tó fi ń ṣètọrẹ àánú ọlọ́run ò ní fi àlùbáríkà sí bọ́ sì ń na sójú ọ̀nà ọlọ́run ọlọ́run ò ní gbà sì jáde láyé tó fi owó yẹn sílẹ̀ bí ṣe ń ni owó yẹn ó gbogbo àwọn àìdá tó tún ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n mọ̀ kọ ẹ̀ṣẹ̀ yẹn náà lẹ̀ fún san fìtínà ń bẹ níbi ọ̀nà tá a gbà kówó jọ o kó ní kálukú kì í sára o. nípa owó kọ́ ló ṣe pàtàkì àlùbáríkà tó bá gun owó òun ló ṣe pàtàkì. ẹlòmíín ti ń bẹ lọ́wọ́ dojú five lọ in tó sì fi five ṣe tọ́lọ̀ ní kó rí five ṣe ó ju ẹni tó ní five million kò rí ṣe o. àlùbáríkà òun ló pàtàkì nínú ọ̀nà tá àlùbáríkà sì fi máa ń wá rísìkí èèyàn ó náà ní kéèyàn máa sọ ìwọ ọlọ́run lórí ọ̀nà téèyàn fi ń kó ẹ̀yà rúsan ọlọ́run kíkó owó jọ ní bí ẹlòmíì bí ń lọ bí ń bọ̀ gbogbo èròǹgbà rẹ̀ pátá owó ìní wọ́n ní ọwọ́ akírun lẹ́ ń sọ yìí owó la nídìí bá dé akírun bá sì tún dé tọkùn ní kírun torí pé owó ò gbogbo ìròrí owó owó owó owó òun náà ni gbogbo ọkàn rẹ owó ni bọ́ bá jókòó owó ni rò bọ́ bá sùn owó ni àlá owó ni ọmọ àlá gbogbo gbáàyà rẹ owó ni kódà bí ń kírun ẹkàrí tó dúó ni gbogbo ọkàn rẹ owó ni ń fi ọkàn sírò bẹ́lẹ̀mí ń fa tẹ̀sùbá ẹ̀rò pé àsìkáàrí rántí ọlọ́ni ń sírò owó ni 5000 lọ́nà mẹ́wàá tàbá ṣírò rẹ̀ yóò fà one two three ẹ̀yà rò pé subhanallah subhanallah kọ́ ní ti owó náà ní ní gbogbo ọ̀nà ẹ̀yà rúsan ọlọ́run ṣerúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti gbàgbé ni wípé èyí yóò jẹ́ téèyàn náà ni ó jẹ́ téèyàn bẹ́ẹ̀ tọ́lọ́run bá ní yóò jẹ́ tiẹ̀ nínú àrísìkí ó ní yóò jẹ́ tiẹ̀ èyí tọ́lọ́run bá sì ní kò ní jẹ́ tiẹ̀ bó o ṣe wàhálà jù bẹ́ẹ̀ lọ kò lè jẹ́ tiẹ̀ ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wá ẹ̀yà rúsan ọlọ́run ẹ jẹ́ ká fi owó sí ààyè tọ́lọ́run fi ààyè wo lọ́wọ́ bá fi owó sí òun náà ni ààyè irinṣẹ́ olówó òun gangan kọ́ níṣẹ́ ṣùgbọ́n irinṣẹ́ tá a fẹ́ lò láti fi ṣe tá a fẹ́ ṣe ni ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó wọ tọ́ílẹ̀tì ẹ rí pé tọ́ílẹ̀tì bí tọ́ílẹ̀tì ṣe rí òun kò sẹ́ni tí ò ní bùkátà sí bẹ́yàn bá kọ́lé ó wá ilé yẹn rin gidi nígbà tó wá fẹ́ yàgbẹ́ ọwá lọ dúró lẹ́yìn níbi orí fẹ́ǹsì ọwá nẹ̀tì òun yàgbẹ́ bàbá olówó àwọn yóò béèrè pé ah, sára ẹni yìí yàbá ẹ̀ rárá wọn ò ṣe tọ́lẹ̀tì sínú ilé òun bó ṣe tó kò sí tọ́lẹ̀tì rẹ̀ wọ́n wá bàbá olówó lè rí kílé tó fi tọ́lẹ̀tì ah, ibi tán yàgbẹ́ sí house villa wọn ò fẹ́ kọ́ wọn nú tóun ní ọmọ yàgbẹ́ sí ara o jẹ̀mọ́ àìní tọ́lẹ̀tì ń jẹ̀mọ́ yóò mọ àbùkù ó kan ìfòòró ọmọ ba ojú tí ó jẹ́ tiẹ̀ ó lè dúró lórí fẹ́ǹsì kọ́ fẹ́ nà jẹ́ ìbá ìkórè bọ́ ìgbẹ́ tó ti yàálẹ̀ náà yóò jà lójú gbẹ̀hùn bẹ́ẹ̀ sì ni bí tọ́lẹ̀tì ṣe wúlò tó yìí náà èèyàn wá ní sọ pé tọ́lẹ̀tì wúlò tó bẹ́ẹ̀ gẹ́ kéèyàn wá sọ pé ní tọ́lẹ̀tì lòun máa sùn lóòótọ́ ní tọ́lẹ̀tì ní master bedroom rẹ kò sí bó o ṣe tún ṣe tó o lè wá òwe àti ah, ìfẹ́ káwọn ọmọ máa disturb mi jẹ́ lọ sùn ní tọ́lẹ̀tì o lè sùn bẹ́ẹ̀ bọ́rọ̀ owó ṣe rí nìyẹn kò ṣe mọ́ nìyẹn ṣùgbọ́n àgbọ̀dọ̀ dára dé bí tọ́ílẹ̀tì ṣe jẹ́ kò ṣe mọ́ ni síbẹ̀síbẹ̀ náà àsìkò tá a bá ní bùkátà sí náà là ń lọ bẹ̀ èèyàn lè má wọ tọ́ílẹ̀tì lójúmọ́ tó bá sì wọ bẹ̀ ó lásìkò tó wọ bẹ̀ bọ́rọ̀ owó ṣe rí nìyẹn ṣùgbọ́n ẹni tó wá gbé owó lérí irú ẹni bẹ́ẹ̀ lẹ́ni tó sọ tọ́ílẹ̀tì di yàrá ẹni tó bá yìí sọ pé bóò ni towó ti jẹ́ irú tiẹ̀ lẹ́ni tó kọ́lé tó dáa tó lẹ́ẹ̀ mọ́ fi tọ́ílẹ̀tì bẹ́ẹ̀ pé owó ẹ̀gbin lówó ẹ̀ kọ́ máa dúó kọ́ máa wọnú gbó kọ́ lọ́ máa yàgbẹ́ bẹ̀ a sì fẹ́ yàgbẹ́ ń jọ kan àwọn èèyàn tí wọ́n ń tàbá tó ń fẹ́ pa ọ̀yà ibi tó ti gbé di òkè tó fẹ́ tá bàbá wọ́n lè rò pé gàlá ni wọ́n bá kó bàbò àwọn òtí ẹ̀mọ̀ pé èèyàn lè wà nú gbóhùn pé ibẹ̀ lè tí yàgbẹ́ ẹni tọ́lẹ̀tì bí lè ṣe tó ẹni tọ́lẹ̀tì àbùkù ọmọ kan ó lè yàgbẹ́ mọ̀ kó bá náà ẹ̀yà ẹ̀yà máa kó àwọn ah, onítọ́lẹ̀tì ẹ̀yà máa kó bá wọn bọ́rọ̀ owó ṣe rí nù bọ́ọ̀ bá níbò ní towó ṣe rí ó dàbí gbà téèyàn ní tọ́lẹ̀tì ẹ̀gbin ni ọ̀fẹ́ kó wà nílẹ̀ rẹ̀ ẹni tó bá sì tún gbé owó lérí náà ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó ní tọ́lẹ̀tì nínú ilé tó wá sọ pé inú tọ́lẹ̀tì ló wọ́n máa sùn owó ìṣe téèyàn ń gbé léyà ẹ̀yà ló sàn ọlọ́run àmọ́ àbùkátà sí owó irinṣẹ́ ni òun gangan kọ́ níṣẹ́ owó ẹrú ni àwa lọ̀gá gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ owó di ọ̀gá rẹ̀ tóun ń jẹrú fowó ẹni yẹn ti ṣòfò ọlọ́run kò mẹ́ tó látara àdí eléyìí àlàyé tí islam ṣe fún wa lórí ọ̀rọ̀ arzikì lórí ọ̀rọ̀ owó òun náà ni kí a gbé owó sí ààyè èyí tí ọlọ́run ọba gbé sí ká má gbé lérí ká má gbé lẹ́mìí ká má jẹ́ kó dí wa lọ́wọ́ ìrántí ọlọ́run ká má jẹ́ kó dí wa lọ́wọ́ ìrun kíkí ká má jẹ́ kó dí wa lọ́wọ́ ìmọ̀ tẹ̀lófin ọlọ́run kárí gẹ́gẹ́ bí irinṣẹ́ èyí tá a fẹ́ lò láti lè fi rí tọlọ́run ṣe láti lè fi so okun ẹbí pọ̀ àti láti lè fi gbọ́ bùkátà gbogbo àwọn tó bá ní bùkátà eléyìí gbogbo ẹnikẹ́ni tó bá rí owó báyìí òun lẹni tó rí ayé ṣe nílànà tọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ṣe wípé owó lọ̀gá ẹ̀ owó ní ń ṣẹ́ òun kọ́ ní ràn owó ń máa ẹjẹ́ ká mọ̀ kúrúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti dẹ̀rọ ayé o bó ti wulẹ̀ kí arísìkí yóò pọ̀ tọ́ ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ má jẹ́ kí dúkìá yín àbáwọn ọmọ yín ẹ má jẹ́ wọn ó kó àìrójú bá yín níbi ìrántí ọlọ́run ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tí dúkìá tó ní àbówó rẹ̀ tó bá di lọ́wọ́ tí òjò orí tọ́lọ́run ni ẹni òfò ọlọ́run ọba tí ọlá kó ṣe owó lẹ́rù wa kó má ṣe wá lẹ́rù owó kó ṣe arísìkí ní irinṣẹ́ lọ́wọ́ wa kó má ṣe arísìkí ní ògóngórí gbogbo àlámàrí wa birahmati ya arhamar alhamdulillah والصلاة والسلام على رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد عباد الله اتقوا الله حق تقاته واعلموا أن الفتنة في إنفاق المال فإن الناس انقسموا إلى ثلاثة منهم البخيل الذي منع حق الله وحق عباده في ماله فلم يؤد الزكاة ولم ينفق على من يجب الإنفاق عليه من الأهل والمماليك وذوي القربى عباد الله ومن الناس المسرف المفرط الذي يبذر ماله وينفقه في غير وجهه وفيما لا يحمد عليه شرعا وعرفا فهذا من إخوان الشياطين ومن الناس عباد الله من إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا قد بذلوا الواجبات وكملوها بالمستحبات وبذلوا ما يحمدون عليه في الدين والعرف فهؤلاء هم عباد الرحمن الذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما قال الله تعالى ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محصورا إن الله يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا أيها المسلمون لقد لعب الشيطان بأفكار بعض الناس فجرأهم على المعاملة المحرمة السيئة فارتكبوا المحارم الله وهم يعلمون وتجرهوا على الإثم كأنهم لا يعقلون ومناهم الكسب وكثرة المال فبئس ما يصنعون عباد الله إياكم والقشا فإن مفاسده جسيمة وأخطاره عظيمة على الفرد والمجتمع أيها المجتري على الإثم تفكر في مدى تأثير جريمتك في أفراد المجتمع وعليك أثقال الوزر من حيث لا تشعر يوم القيامة فهل أنتم منتهون adúpẹ́ fún ọlọ́run a tún fi ọpẹ́ fún ọlọ́run ọba ní ẹ̀kan sí ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba alágbára ọba lèwí lè ṣe ọba aláàánú ọba tí máa kẹ́ ẹrú ẹ̀ láì dààmú àbí ọlọ́run bá ń títóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ kẹwàá o ìdààmú bó ti wulẹ̀ kó mọ́ ọlọ́mọ pè ní tiwa o lérí jíjẹ lórí múmu lórí níná àti lílo wa birahmati ya rahman rahimin ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ wípé bẹ́ẹ̀ yẹn bá ṣiṣẹ́ torí owó kójọ bẹ́ẹ̀ yẹn bá ṣiṣẹ́ tọ́lọ́ ń sànú ẹ̀ tí ó wá fẹ́ ná owó tó ní torí pé náà àdánwò ń gbà míì ẹlòmíì yóò máa kójọ kójọ kójọ ni kò ní náà àdánwò ńlá kan lèyìn gbogbo bàtà ó ti já ma lẹ́sẹ̀ tán pápá ẹ̀ wá ara bàtà yóò náà àlówó tá ń wá ìpè kò sì ní pé títí tí ó bá dálé kìámà ẹ jẹ́ nǹkan gidi yóò náà ọ̀rọ̀ ń jẹ́ ní àlówó ilẹ̀ tá tún fẹ́ rà ẹnìkan bẹ́ẹ̀ ó ní owó lọ́wọ́ ó ní ilẹ̀ tó pọ̀ nínú ìlú yìí mọ iye ilẹ̀ ibi tó nílẹ̀ sí gan ó ti fẹ́ gbà fẹ́ mọ gbẹ̀ mọ́ níjọ́ kan wọ́n wá fẹ́ jẹun wọ́n wá ń bi léèrè pé ṣé kán bá yín fẹ́ràn sí lọ́dọ̀ olóúnjẹ ẹ ní pọ̀mọ́ ẹ jẹ́ wọ́n fún yín lẹ́ràn ọ̀nà owó ń dà owó ń oníra ah, ẹwọ́ ń dà ẹnìkan ní ah, ẹta lẹ̀kan ẹwọ́ ní owó ń dà ẹ máa fi jẹun màmá ǹgá ńgbà tí wọ́n tún sọ iye tó jẹun ní ah, èwọ̀ èwọ̀ èwọ̀ èwọ̀ èwọ̀ èwọ̀ ó ti pọ̀jù jama màmá èlò màmá bẹ́ẹ̀ màmá twenty naira hmm, ẹ ló ń five naira kò sí five naira ẹni tí mo sì ń sọ yìí lákùrẹ́ owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ní ilẹ̀ tí èsè kékeré kò fẹ́ ibi tí mi gan kò mọ tó wà mọ́ tẹ́ bá tún wá dọ́dọ̀ ẹ̀ ilẹ̀ kan bẹ níbi kan owó jáde ní ṣùgbọ́n ẹ̀ wá sínú owó ń dà kò sówó aṣọ yìí ti mi dà <laughs> n tó ń wá ní tiẹ̀ àwọn tí ọba náà wọ́n ń bẹ kọ́dà bó bá lọ́nà àràmù àwọn tí ọba náà ọlọ́run àwọn léèrè tó ibi ewu tó tún wà ń bẹ̀nu bọ́ ọba ti bá àwọn kójọ ọba kó lọ́nà àràmù sákòjọ́ lẹ̀ ìwọ ọlọ́run ó bì àwọn tí ọ̀nà ẹ̀yà ọlọ́run níbi àwọn lérè torípa àwọn bá owó tí wọ́n ní wọ́n sì ná lọ. ẹ̀yà rúsan ọlọ́run kíkówó jọ ò dàbí níná níní owó kò dàbí kánà torí pé owó pépà lásán ló ń jẹ́ bẹ́ẹ̀ níta bá fi ṣe gangan ló ń jówó èyí tó bá fi ṣe fúnra rẹ̀ ìwúlò owó nù èyí tó fi ṣe fẹ́ bí ìwúlò owó nù èyí tó fi ṣe sójú ọ̀nà ọlọ́run ìwúlò owó nìyẹn kì í ṣe dídìjọ kì í ṣe kíkò pamọ́ ẹ̀yà rúṣọ ọlọ́run àwọn èèyàn pín sí ọ̀nà mẹ́ta níbi ká náwó ìpín àkọ́kọ́ nínú èèyàn òun náà ni albakhil ahun ọlọ́run kò sọ wá ń bẹ̀ ẹni tó bá jí ahun òun náà tó ṣe wípé ìwọ rẹ̀ gan ẹ̀tọ́ tiẹ̀ gan nínú owó yóò dejò mọ́ lọ́wọ́ kò ní lè mú un kò ní lè mú bàbá àgbàlagbà kan bẹ ní Ogun State bàtà wà nílé ẹ̀kọ́ tá a bá ti rí ní mọ́sálásí a lọ sálámà sí ó ní owó owó ìsìnbọ̀ àyà ọwọ́ ọkọ̀ ṣọ́ọ̀pù ọkọ̀ ṣọ́ọ̀pù kan ṣọ́ọ̀pù kìí ṣe ọkàn gan ọkọ̀ tó pọ̀ kò wá ti parí ẹ̀ ṣùgbọ́n wọ́n ti kàn ibẹ̀ ṣe é lò gbàtí ọ̀wá sí mọ́tà kírun ta tójò bá dé tójò mọ̀ pa wá àwa lọ bá èyí tó wà nílẹ̀ yìí káti ẹ̀mọ́ kírun bẹ́ẹ̀ ó lè sí wàhálà àjọ kírun bẹ́ẹ̀ tó náà dáàbà ti rí àlọ́pọ̀ náà ẹ̀yin ẹ̀já àjọ kírun ó bá tó dojọ́ kan bá nítọ̀ ẹ̀yin jọmọ́ òǹlọ́rọ̀ tó ń fẹ́ sọ gbogbo yín o àwọn ẹ̀yìn tọ̀ bàbá kí ló tún kílẹ̀ tó rí o ó lè òní kò ń sọ fún yín o tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ kò ní sáyà àti kírun bíi mọ́ o àníṣe kò sí torí kò sí owó lọ́wọ́ òun lẹ́jọ́ mẹ́ta yìí àníyàn ṣọ́ọ̀pù ló ń sì ní lórí ibi so òun ó padà náwó sí kánsọ́ọ̀dù ṣọ́ọ̀pù àwọn tí wọ́n fẹ́ gbà wọ́n ti wá ń yọjú o so ẹwà bòmí tí ẹ ti máa kírun o àà ẹ bá jọ ń kírun bí náà ní ẹ sáwà bòmí ẹnìkan ní à ẹ má yín láàmú ẹ lọ bá ẹ léèlú ni ó máa gbà lórí ṣọ́ọ̀pù kò nídìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dọ̀la kò ní gbà owó ló nídìí kì í ṣe pé kẹ́ ẹ má kírun bẹ́ẹ̀ àti wá sọ pé ká máa sanwó mọ́sálásí yóò ṣòro jẹ̀mọ́ àwọn dáa ti pọ̀ ju student ni wá nínú owó oúnjẹ wa àbádáwà pàpọ̀tọ̀ ọ̀dẹ̀ ẹ̀hẹ́n èyàn ò lè ládùnú kábàá ẹ̀kẹ́ bí wọ́n pa yẹn ebi wo ló ń pa tí bàbí mẹ́ta ló o ebi wo ló ń pa tí ẹ̀rí ahun láyè àdẹ́wò lánìí o jẹ̀mọ́ àbá ń sanwó <laughs> mọ́sálásí ajọ́ ń kírun bẹ́ẹ̀ náà èmi ò ríyìn rí láyé <laughs> àjọ ń kírun bẹ̀ náà ni òun náà ń kírun bẹ̀ àbá ń dáwó àmàdá àsanwó mọ́sálásí àsan bẹ́ẹ̀ títí jẹ́mi fi kúrò mẹ́ àjọ ń kírun bẹ̀ ọwọ́ adijọ́ kan àtúnwá fẹ́ sàwọn kówójọ ká wá lọ bá nínú ilé òní kò sówó ní ò sówó ó ní ṣe rí bó ṣe jókòó yìí gbogbo àgánú ilé òun sáà bó ṣe rí mo ní bẹ́ẹ̀ ni àwọn àdúgbò ẹ̀ ti yá tán ó lòun lówó tó ń wó fi túnṣe òun ò ní túnṣe ni bẹ́ẹ̀ jókòó máa yẹ́rì pé ìdíyìn jábọ̀ mú ní bẹ́ẹ̀ ni bí ó ṣe wà náà ohun ọ̀nà túnṣe wọ́n tó gbogbo ọba túnṣe nísìn fámílì ilé yóò dé ẹ̀yẹn fún mi lówó nígbà tó ọba béèrè tó ń bá ní àga tí ń bá lówó sèmi ní tágà ìṣe oníṣẹ́ yóò lè béèrè kankan mọ́ láàyè láàyè lọ́la mo ti rìn láyé mi ò tí ì kéèyàn ọya àwọn tó bá rí ó lérí pé kò fẹ́ fún ẹlòmíì ó sì ń deprive rẹ̀ ó sì ń fìyà jẹ rẹ̀ tàwọn èèyàn kan nìyẹn nínú àwọn kì í ṣe pé kò ṣe fún èèyàn ara tiẹ̀ gan kò ẹ̀ nírí lára tiẹ̀ náà ó rí owó kójọ lóòótọ́ ṣùgbọ́n ó kú àti ná bọ́ọ̀lù ti fẹ́ náà sẹ́ni tí ò náwó fún rẹ̀ oní ọ̀yọ̀ zàká sẹ́ni tí ò náwó fún rẹ̀ ní ọ̀nà fúyàwó ní ọ̀nà fọ́mọ ní ọ̀nà fẹ́ bí nítọ́lọ́hún ó délẹ̀ ni ó dà sí irú wọn yóò dà sí jà ní kọ́lọ́wọ́n bá kọ́mọ́jà sọ wá ń bẹ̀ ìpín kan lélẹ́yìí nínú àwọn èèyàn lérí nínáwó ìpín ẹlẹ́ẹ̀kejì òun náà ni almusrif le mufrid òun máa ń náwó kì í ṣe ahun àmọ́ onínàá pani òun náà tún tayọ àlá ọlọ́run ò fẹ́ kéèyàn ojú onínàá pa ta lẹ́ńtọ́ ń pè ní onínàá pa òun lẹni tí máa ń náwó síbi tí ò wúlò tó bá wà ládùúgbò ó lè sàwọn ọmọjọ́ yóò ní òun fẹ́ kí wọ́n dá football team kan lẹ̀ kán fi sọ orúkọ ọ̀hún yóò ra ọkọ̀ fáwọn ọmọ ọ̀hún yóò ra bọ́ọ̀lù fún wọn yóò ra jackson fún wọn yóò ra fún wọn tó bá ta fẹ́ gbá bọ́ọ̀lù ó kọ rẹ̀ ní kíní kan stars ẹni football kíní kan team in tó ń wúre ọwá lè ná ìyáláyọ owó lórí nǹkan yẹn ìná àpànìyẹ àbáníwò lọ́bẹ̀ mú bẹ́yùn gbogbo owó téèyàn bá ná sí nǹkan tí ò ní wúlò kankan bó ti wulẹ̀ kó yẹn ó pọ̀ tó bó ti wulẹ̀ kó yẹn ó kéré tó ìná àpá lóòótọ́ wọn ní kì í ṣahun ṣùgbọ́n ibo ló ń náwó yẹn sí ìpín kejì nínú àwọn ènìyàn nìyí ìpín ẹlẹ́ẹ̀kẹta èyí tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jùlọ òun náà lé ẹni tí kì í ṣahun kì í sì sápà tó bá fẹ́ náwó yóò kíyèsí tó ń fẹ́ náwó sí yẹn yóò wà àǹfààní wo ni ó ti bẹ̀ jáde ládàá wo òun ló wà ń bẹ̀ kí ni ipa tí nǹkan yìí ó kó bá ìṣẹ̀mí ẹlòmíì ní ti dáadáa yóò wò yóò náwó lórí tó jọ̀ràn yẹn àwọn èyí tí èyí sọ̀rọ̀ yẹn náà ẹ̀ tún rí ń bẹ̀ yóò náwó lé lórí ẹlòmíì ń bẹ ọlọ́run ṣe ọ̀rọ̀ fún wọn èyí ṣẹ̀ṣẹ̀ sọ fún tó bá ti wọlẹ̀ yóò rí pé ah nǹkan báyìí ó bùkátà ẹ̀ ní sọ fún yóò kà ṣe nǹkan nǹkan yẹn wá lè bọ́ sí ara ẹni tó ṣe fún yẹn tẹ́pẹ́ ni ọba fẹ́ sàdúrà yóò fẹ́ lè ṣépè fún tí ó fẹ́ lè ṣépè àwọn ẹni tí wọ́n jẹ́ ìpele ẹlẹ́ẹ̀kẹta bí wọ́n ṣe máa náwó nìyẹn wọn ò ní náà náà pa wọn ò sì sàhun tán bá fẹ́ náwó wọn stọ́dì ibi táwọn fẹ́ náwó yẹn sí àǹfààní wo ni nǹkan yóò bí fáyé àǹfààní wo ni nǹkan yóò bí fún ẹlòmíì wọn ò ní jẹ́ni tí ó máa fúnni lẹ́jà wọ́n máa fẹ́ kọ́ ẹlòmíì bí wọ́n ṣe pẹ̀já tó bá wá ń gbẹja tó ń gbẹja tá a bá sínlé ńkọ́ kí ló fẹ́ jẹ já kọ bí wọ́n sì máa ń pa kódà ò lè má fún lówó kankan ṣùgbọ́n tó fún yẹ nítorí náà máa jẹ lọ fún irú àwọn èèyàn báyìí àwọn ni ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn ni ọlọ́run ọba pè ní ẹrúsìn ọlọ́run tòótọ́ nínú alukur'an ọlọ́run ní àwọn ẹrúsìn ọlọ́run ọba tòótọ́ àwọn làwọn tó yẹ pé tí wọ́n bá náwó wọn ì ni wọn kì wọ́n máa ń ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ni ẹ̀yin ẹrú san ọlọ́run ẹ má jẹ́ kí ṣètọ́n kó máa fi làákàyè wa ṣeré o ṣètọ́n ni ó máa sọ fún pé tẹ́ bá ti lọ ìlànà èrú ìlànà haram ẹ̀ lè lówó lọ́wọ́ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ lè dúró lórí halal kéèyàn ó lọ́rọ̀ èèyàn halal nìkan kọ́lọ̀ ó ṣèyàn ní o sì lè jókòó ti aram kó láram lọ́mọ ẹjẹ kọ o lè je tibẹ̀ lówó náà torí tọ́lọ́run bá ti kọ fún kálukú ní òjẹ̀jẹ́ ẹ má jẹ́ kí ṣe tọ́ ni ó tàn wá jẹ́ pé ẹni tó bá dúró ti súnà kó tó soríire ó dàlì kìyàmà là ìrọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o torí parí sì kí òun ká tó gan ọlọ́run ti parí ẹ̀ ó jẹ́ tiẹ̀ ọlọ́run ti parí ẹ̀ ṣùgbọ́n bá wá rò wípé o fẹ́ máa rin fi kó ọkàn tara ẹ bóòrin ọ̀nà èrú yẹn náà in tó orí yẹn náà ó rí torí ti wà àkọọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ẹ̀yà rúsan ọlọ́run ẹ jẹ́ ká jìnnà sí èrú àti ìwà makarúrù àti jìbìtì àti ìmọ̀ jókòólé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ torí ẹni tó bá ń ṣe báyìí èpè tí gbogbo èèyàn bá ń ṣẹ́ fún èpè éjọ́mọ olè ó soríire bó kù díẹ̀ báyìí yóò padà já sódì fún náà ni lágbájá ah, olórí ibu tàmọ̀dún kọ́ ah kò ní dáa fún kíní gangan gbogbo èèyàn sá ń sọ yóò kò sẹ́nìkan tó wá ṣàdúrà fún látara ìwà jàǹbá látara gbígba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ látara jíjókòó tẹ nǹkan tẹ lòmíì tí wọ́n fẹ́ máa fi sára rìn dín ìwà àtàwọn ará ilé jẹ́ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ká máa ronú ipa tí àwọn nǹkan yẹn lè kó bá wùjọ ká wo fìtínà tó lè tara rẹ̀ jáde mélòó mélòó ni àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ti wù ẹ̀tọ́ ẹlẹ́tọ́ tó ti tẹ̀mọ́lẹ̀ tó kè sára tí nǹkan yìí sì ti bí ọ̀pọ̀lọpọ̀ fìtínà láwùjọ ìwò ní mọ̀ ti bí ọ̀pọ̀lọpọ̀ fìtínà sáwùjọ lápòjúwe wọ́n ní kí wọ́n ṣe ọ̀nà ọgbà contract wọ́n ní kọ́ ọ̀nà iye kan sí ọwọ́ adásọ́nà mẹ́ta ìdá kan lọ sí ìdá méjì tó kù nígbà tí wọ́n sọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀dá ọlọ́run accident tó ti ṣẹlẹ̀ ọlọ́run ẹ̀mí tó ti ta ló ṣokùnfà nǹkan yẹn ìwọ náà ni ọlọ́run ó sì béèrè gbogbo ẹ̀mí tó lọ yẹn ó àkáǹtì fún wájú ọlọ́run dọ́bìjà ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ òfurufú mi ẹgbọ̀ kó já kọ́kọ̀ òfurufú tó gbéra wọ́n ti yẹ̀ wò kódà kẹ́ tó lè gbé sí airport ó ti ní àwọn condition tó gbúdọ̀ meet kó tó di wípé wọ́n gbé síbẹ̀ ṣùgbọ́n láyé táwa wà yìí ẹ̀mú wa ẹ bá ti mú wa àbáyín ṣe ẹgbẹ̀ wọlé pàápàá jùlọ àwọn local flight nígbà wọn bá gbé wọlé tán wọn bá ń lọ kúrẹ̀kúrẹ̀ yọba já owó ẹ̀mí àwọn tó kú yẹn ẹnìkan ti gbà tipẹ́ ẹ̀ mọ́ ni ẹnìkan ti gbà tipẹ́ ẹni tó bá máa ń wọ local flight àwọn flight tí máa ń fò báyà láti Èkó lọ sí Kano láti Kano wá sàkúrẹ́ láti Àkúrẹ́ lọ sí Ìlọrin irú àwọn local flight wọn tó o bá ti kọ́kọ́ wọlé bí gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ bí gbé ọjà bọ́bá ọ̀sàmàbẹ̀ lọ́nà ọ̀sàmàbẹ̀ ìwọ náà wọ́n máa wò pé ṣé kí ní ìdápé gan báyìí ẹ wo bẹ́ẹ̀mì sí ṣe pàtàkì tó ṣùgbọ́n àwọn tí wọ́n gbé tó kalẹ̀ pé tọ̀ flight tí ò bá ti nírú àwọn conditions báyìí tí ò ní nǹkan báyìí lára àgbà kún ó gbé wá ṣùgbọ́n àwọn kan ni wọ́n lọ fọwọ́ sí pé ẹgbẹ́ lọ́bẹ̀ ẹ fún wa lówó bẹ́ẹ̀ bá ti fún wa lówó yóò wọlé ìdí ni tó fi jẹ́ pé lérí pé wọ́n fẹ́ lówó lérí pé wọ́n fẹ́ ní ó kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tí ó lọ lórí nǹkan yẹn ìdí nìyí tó fi jẹ́ pé a gbọ́dọ̀ kíyèsí àwọn nǹkan wọ̀nyí ẹlòmíì wọ́n kọ́ ilé alájà méjì ìkọ́kùkọ ni wọ́n kọ́ síbẹ̀ ìkálọ́ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́jọ́ mẹ́ta ẹ wo iye àwọn ọmọ àwọn tó lọ ń bẹ̀ ẹlòmíì ó ti tán fún báwọn àti tọ́lọ́run bá tún ẹ wá wo ẹgbà tí wọ́n ń kọ́ léhun àwọn èèyàn mi lè sọ pé ah bẹ́ẹ̀ ṣe ń ṣe kíní yóò dàgbà ẹ kò mí kò nítumọ̀ nítorí owó orin tó fẹ́ jí ní tó fi ń lówó ní tiẹ̀ nìyẹn ẹ wo iye ẹ̀mí tó padà wá lọ sí bó o ló ṣe wá fẹ́ bọ́ níjọba ìdàlù kìámọ̀ sí àrí gbogbo ẹ̀mí yẹn yóò àkáǹtì fún wọ́n ní olo nǹkan mẹ́rin olo méjì ọ̀dàwó méjì tó kò dà sápọ̀ ló fi jẹ́ pé ọ̀nà tó ní kálukú fi ń kówó yẹn jọ ẹja máa kéèsì o ká wo ipa tí nǹkan yẹn ń bí láwùjọ àbí lórí ìṣẹ̀mí tẹlòmí bá a bá wá kíyèsí tán ká tún ronú bá a ṣe ń na gbogbo ẹ̀ náà lọ́lọ́wọ́n bá yóò béèrè abẹ́lọ́wọ́n bá ní tó béèrè kọ́lọ́ mọ́tà ìṣàánú wa kọ́lọ́wọ́n bá kí ó dúró ti wá birahmati ya arhamar rahimin pẹ̀lú ògùn ọlọ́run tí a bá kírun tán níwọ̀nba àsìkò díẹ̀ a gbà fi sabilillah fún masjid masalasi ń ẹ̀rì pọ̀lọpọ̀lọpọ̀ gbà àfẹ́ gbowó ẹnìkan ní ìdìrànlọ́wọ́ gan àti àfẹ́ ìrántí gbowó fún mọ́sálásí gan láti sàwọn renovations nínú mọ́sálásí mọ́sálásí wa yìí ó bùkátà àwọn àtúnṣe àwọn àtúnṣe tá a sì fẹ́ ṣe àwọn elétò wọn ti ṣiṣẹ́ lérí ẹ̀ kódà nínú àánú ọlọ́run ẹ̀rì pa aṣọ níjẹjọ nínú àánú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a fẹ́ ṣe àti ráwọn èèyàn kọ̀ọ̀kan tó sì ń gbé àti rẹ́ni tó ti gbé gbogbo pílàs tá a fẹ́ lò nínú mọ́sálásí ọlọ́mọdé àbá ó sì ní ìṣàlà wọ́n gbé gbogbo pillars tàbá fẹ́ lò mẹ́ tí kìí pa àtúláṣì ẹ̀ ó kàn finú fídọ̀ sọ́nà ní kọ́lọ́mọ̀ bá kọ́ mọ́ṣẹ́ sí ọrọ̀ fún nítàn àti rẹ́ni tí ó ti gbé gbogbo blọ́ọ̀kù tá lò tàbá tún fẹ́ gbé sókè pé ìṣàlà òun ó gbé ẹ̀rì pé kìí ṣe pé okùn lá lọ fún mẹ́rin kan pé ìṣàlà òun ó gbé kọ́lọ́mọ̀ bá kọ́ mọ́ṣẹ́ bá sun nítàn náà tọ́lẹ̀tì tá a tún fẹ́ ṣe lẹ́yìn àti nìkan náà tó lọ ń lọ gbé pẹ̀lú ọlọ́ bá kọ́mọ́sẹ̀ bá ṣe ń rọrùn fún nítọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan mí ṣe máa ń ṣe nìyẹn tá a ti sọ gbogbo tọ́lọ́ bá fún oníkálukú lágbára yóò gbìyànjú tiẹ̀ la nukallifu Allahu nafsa kò sí ìjẹni ń pa ẹlòmíín bẹ ìwọ́rọ̀pọ̀ níní ó kó ní ọmọ manuel bọ́lọ̀ ń ṣe ṣe fóníkálukú sí kóníkálukú ṣe bọ́lọ̀ ẹni tó ní díẹ̀ kó ṣe díẹ̀ ẹni tó ní púpọ̀ kó ṣe ẹni tí ò ní gangan kó fà níyàn ṣe kó fàdúà kó fọnà sí ẹ̀tọ́ Ọlọ́run ọba lọ́wọ́ gbogbo ẹ̀ náà ló lẹ́sàn lọ́dọ̀ Ọlọ́run abẹ́lọ́wọ́n ọba ní tóbi rẹ̀ kọ́mọ́sẹ̀ ẹ̀sán gbogbo náà lẹ́sàn dáadáa o rahmatu ya arhamar rahimin tá a bá kírun tán láì ní gbọ́dọ̀ lásìkò tó ní kálukú bá ní yóò fi lẹ̀ káwá mọ̀ fàdúà tí Ọlọ́run kọ́ wọlé àtòbí rẹ̀ kó jẹ́ kó dá sí ọ̀run fún wa kó sì bá wa ṣe rahmatu ya arhamar rahimin ẹ fi kan kún gbogbo gbà mọ mo máa ń sọ yẹn kọ́lọ̀n wọlé àtòbí kúkún wa lọ́wọ́ ẹ jẹ́ kí ká mọ̀ pèrà wa lólòsì ọlọ́mọ ṣe wa lólòsì torí pé bá ti ń pè mọ́ rẹ̀ náà ni ọmọ jẹ́ tiẹ̀ àwọn àgbàlagbà wọ́n ní ẹnu oníkọ́ ní fi ikọ́ ìlú ọ̀pá ọ̀rọ̀ wá ti wá di pé akọ̀lẹ́tà sí Saudi ẹ̀bà gbẹ́ kànga ṣe bá ń kọ́lé fúnra wa ṣe bá ń gbẹ́ bọ́ o sínú ilé wa ó dìgbà mélòó tá a fẹ́ lẹ táì sínú yàrá wa sí ti rúùmù wa táì sí ti rúùmù ẹlòmíì subhanallah ọbẹ̀ ẹ̀kọ́ ogun mọ́tálásì mi ìṣòro pé ó ṣe lọ́ńṣì nígbà tó fẹ́ ṣe ó ṣe lọ́ńṣì á ti mature dé level pé bá a ṣe tó yìí gan ká mọ̀ kọ́ mọ́tálásì à ń ṣèrònú lórí nǹkan yẹn kọ́lọ̀ kókun wa lọ́wọ́ lérí ẹ̀ ká wo àdúgbò kan pàápàá jùlọ nínú ìlú tàwa yìí kákan wo àdúgbò kan pé ah kò sí mọ́sálásí ládùúgbò yìí ìlú la nílẹ̀ a níbi three million ó yẹ jẹ́ ká bẹ̀rẹ̀ mọ́síjìdì níbẹ̀ ibi tá a bá lè kọ́ tó bá tún di bí six months ní tá a bá tún rí tùjọ́ ká dà ṣé bá ń dáwó cooperative tóníkàlùkù ń dáwó síbẹ̀ kò níye tí ń jẹ́ ẹ jẹ́ ká máa dáwó tọ́lọ́ náà tí èsì pa àfẹ́ gbà àlùkìyàmù láti fẹ́ gbà every month inshallah máa donate five thousand naira inshallah mo ní hundred thousand lọ́wọ́ máa gbé síbẹ̀ tó bá ti pé bí oṣù mẹ́fà káwọn kọ̀mìtì kan jókòó mọ́ṣáláṣí wò kódà bó ṣe renovation mọ́ṣáláṣí kan bẹ̀ báyìí wọ́n ṣe ń kírun bẹ̀ wọn ò tí ì bẹ̀ òjò ń pa wọ́n ákàlọ́ bẹ̀ ni sàmú àlekún àwọn ohun kọ̀mìtì mọ́ṣáláṣí ọ̀yà àfẹ́wà àfẹ́rúfù mọ́ṣáláṣí yín bì kò ní a lè ṣe o mo gbà pa a ṣe kò ní ìdíkàṣẹ̀ sọ pé ẹ̀kọ́ lẹ́tà sí Saudi ẹ̀kọ́ lẹ́tà sí Kuwait kan wá bá ṣé bẹ́ẹ̀ náà látòsí tó àtàwọn náà bá wá dé ẹ látara ìyà tó ń jẹ yín látara òsì tó ń bá yín fínra àbẹ́ bá yín kan pa á só le tó bẹ́ẹ̀ ni kí ṣe pó le tó báyẹn náà tí wọ́n bá wá lọ tọ́bá wá rọ́pọ̀lọpọ̀ lé wa táa kọ́wọ́n ní àá ah, ah, ah, òsì tó <laughs> Saudi yín kọ́ o o ni a èmi gbé síwájú ọlọ́run kọ́ lọ́wọ́ ṣe rọrùn fún mi àti gbogbo wa náà pé ọ yẹ ké èké mi náà ò lè dá mọ́sálásí kí n kọ́ mọ́sálásí pé tọ́ àdúgbò yìí mo fẹ́ kọ́ mọ́sálásí síbẹ̀ fi ṣẹ̀bi lè àdúgbò eléyìí mo fẹ́ kọ́ mọ́sálásí síbẹ̀ eléyìí mọ́ determination bí mi ò bá wá dá ṣe bá a bá pé méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà tá a mẹ́wàá tá jọjọ ń da bá a tiẹ̀ lè kọ́ mọ́sálásí á renovate mọ́sálásí bá a lè kọ́ mọ́sálásí á bá wọn lẹ táìsì mọ́sálásí bá a bá lè lẹ táìsì á bá wọn kọ́ mọ́sálásí á nìtọ́ lọ́dún yìí tá a lè ṣe nìyẹn jẹ́mọ́ èyí téèyàn ó bá wájú ọlọ́ọ̀nìyẹn o torí pé tọ́lọ́run bá ní kóun ó kọwọ́ bọ bẹ́ẹ̀ ṣe kójọ yóò di wàhálà o níbi níná òun náà lọ́lọ́run ti lè ṣàmójúkúrò ọ̀pọ̀lọpọ̀ àwọn kan mi o torí pé o ti tẹ èèyàn mí ìmọ́lẹ̀ tọ́ ọ̀mọ̀ pé o ti tẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n níbi níná òun lọ́lọ́run náà ó ti òkú tọ́ innal hasanati yudhibna sayyi'at dáadáa yìí pọ̀ àfipá àwọn ibi tó kù sí àfipá rẹ̀ fún ó tún wá ń kó jọ gbogbo ayé lọ ń tẹ̀mọ́lẹ̀ ó tún wá ń nà síbi tó dá sọ̀rọ̀ pé yàrá ó pọ̀ wájú ọlọ́run kọ́lọ́wọ́ la tó bẹ̀rẹ̀ kó sàánú wa ṣùgbọ́n bá a ṣe sọ yìí a gbọ́dọ̀ máa sọ níwọ̀n tún wọ̀n sí bọ́lọ̀ bá ṣe fún kálukú lágbára la yukallifullahu nafsa ọlọ́run ò ní ká jẹra wa ń pa ọyá dìde ọyẹ mọ́ tún àpò ẹ̀ báwọn ah, ah. owó tí ń bẹ lápò ẹ̀ ó lè jẹ́ pé kì lónìí ó lè jẹ́ pé wọ́n fi ránṣẹ́ ni ó lè jẹ́ pé wọ́n fẹ́ kó báwọn èèyàn kan ni bàbá wa tù tó bá jáde mọ́sálásí tó bú ẹkún yóò ní ah òun pẹ̀lú ah, òun òrò pé òun kìnnìún máa sì <laughs> máa pé àṣìrìn lè yí tó ń wálé ni òun ṣìrìn láà <laughs> kò rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ àtinúwá by conviction ni kìí ṣe by coercion láti ó tinú èèyàn wá ó ní àyè jẹ́ èèyàn ń pa tó kí tó ti jẹ́ ń pa ṣiṣẹ́ ládá kò ní gba ládá mẹ́ so kẹ́nìkọ̀kan wa náà òpin wákùn kò ní ọmọ mọ̀nà ẹ̀ mọ́ mọ́ bí tí mo tó mo sì mọ ibi tí mi tó tẹ́ rò pé mo tó bẹ́ẹ̀ mo sì mọ tí mo jù lọ tó rò pé mi tó bẹ́ẹ̀ òkú ekùn kó nu ẹnì kọ̀ọ̀kan wà manuel ibadallah ẹ̀rú san ọlọ́run ó kúrò lọ́ha ẹ̀ kúrò kùn ẹ̀dá máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ọlọ́run ma ẹ máa rántí ọlọ́run ọlọ́run máa rántí yín o washkuru ala ni'amihi yasidkum ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn àdẹ̀rà tó ń ṣe fún wa ọlọ́run máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ọba ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run máa ń tí à ń ṣe níṣẹ́ o kó mẹ́ra sọ́lá ti kún yarhamkumullah